lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí babaláwo oníṣègùn àti adáhunṣe mo fẹ́ káwọn èèyàn mọ ìyàtọ̀ tó wà ní mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn èèyàn ti mọ́ kó wọ́n ti mọ́ kó lúrú pọ̀ mọ́ sápà tipẹ́tipẹ́ kẹ́rí babaláwo ẹnikẹ́ni tá a ti délé tá a ti délé rẹ̀ tẹ́ ẹ bá ti rí i tá a délé rẹ̀ wọ́n lè kí babaláwo fún yín o bọ̀ tá a ti délé rẹ̀ tó bá ti ní ọ̀pẹ̀lẹ̀ tó bá ti ní ikin ẹ mọ ikin kí ni tó dàbí èkùrọ́ tó dúdú babaláwo ni torí pé àwọn tá à ń sọ yìí ni babaláwo ló fi mọ́ béèrè ọ̀rọ̀ babaláwo gan ó lè kẹsì dandan ní kékeré pé ẹrù babaláwo tí mo jogun jogun jogun jogun babaláwo lè mọ mọ jogun rárá babaláwo dàbí ó dàbí medical doctor ni táyà pé yóò kàn èèyàn kàn béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n gbé ìrànlọ́wọ́ tí ó sì sọ pé ah, nǹkan báyìí ló ṣẹni tí ó prescribe oògùn tí ó lò táwọn pèsè ẹni kéèyàn jẹ́ dókítà kó dájẹ́ pò ní mọ̀tò oògùn bọ́lá babaláwo ṣe rí nìyẹn babaláwo sọ pé nǹkan báyìí ló ń ṣẹni yìí nǹkan báyìí ẹ àkọ́rọ́ ètò báyà báyà láyé nígbà tí nígbà yí Ọ̀rúnmìlà ẹ Ọ̀rúnmìlà sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí ó ṣẹlẹ̀ sẹ́yìn báyà báyìí yóò wá sọ irú tó ṣẹlẹ̀ irú tó ṣẹlẹ̀ rí irú nǹkan tí irú àtúnṣe tí Ọ̀rúnmìlà ṣe sí nígbà tó ṣẹlẹ̀ sẹ́nu babaláwo mú wa so in tẹ́bi dá abaláwo mọ́nú ìbá kò lẹ́kẹ̀ẹ́ ọ̀rùn bíi bíi ìtajì gbọdọ̀ hmm. ìbá kò ọ̀rùn dọ́lẹ̀ kọ̀ ọ̀rùn bíi ti bíi bíi bíi tọlọ́sùn ń bá ṣèwò bọ̀tí tẹ́bi dá abaláwo mọ́nú yóò lọ pẹ̀lẹ́ yóò sì nìkan kìíní bí èkúrọ̀. yóò sì mọ fáàkì. yóò sì mọ ìfáàkì báláwo gbúdọ̀ kífá balẹ̀kẹ́ báláwo ní báláwo ní máa sọ kò kàn ní máa sọ̀rọ̀ lọ́ọ́ kó máa sọ̀rọ̀ láì kífá bí ìbá ti ń kífá ẹ̀ tì mọ̀ pé ẹ̀ ní kífá ó ti sọ wọn kan tí ó tí ò yé yín tí á pé onú àmọ́ padà tún fún yín hmm, ní tẹ́pẹ́ abaláwo nìyẹn tí ó rọ́ níṣègùn tiẹ̀ ó dàbí iṣẹ́ ìmọ̀kẹ́ nígbà mọ́kọ́ sọ̀rọ̀ mo ní babaláwo dàbí medical doctor oníṣègùn dàbí àwọn níbi pharmacist eh, pharmacist so iṣẹ́ tí wọ́n ní pé wọ́n mú oògùn eléyìí babaláwo ló ti sọ pé ìkẹ́ báyìí ló ṣe ló lórí sẹ́ni báyìí oníṣègùn wà mú oògùn eléyìí yóò mú owó eléyìí ó mọ tẹ́sẹ̀ tẹ́lẹ̀ owó eléyìí ń ṣe ó mọ̀ ṣe ti kẹ́mi bí kẹ́míkà ilé òṣè ó mọ̀ ṣe kẹ́míkà ilé òṣè ó mọ̀ ṣe kẹ́míkà ilé òṣè òun ó jò pọ̀ yóò sọ dóògùn tí àbáláwo sọ pé ẹni yóò lò fún kankan ní ìwáyìí báláwo lè lọ ọ̀dọ̀ oníṣègùn pé ẹ bá ń ó lè pọ oníṣègùn pé ẹ bá ń wá nǹkan báyìí ẹ bá ń wíwí báyìí ẹ bá ń wíwí báyìí ẹ bá ń mú nǹkan báyìí ẹ mú nǹkan báyìí wá oníṣègùn tí wọ́n ní pé àwọn náà sì lè ṣoògùn fún yàn tí wọ́n po oògùn pọ̀ tí wọ́n po oògùn pọ̀ tí wọ́n po oògùn pọ̀ nǹkan báyìí tí wọ́n sì fún yàn tí ó sì ṣiṣẹ́ àwọn mọ̀ pé wọ́n mọ̀ pé wọ́n àti gbòdò dáadáa kódà wọ́n tún mọ wọ́n tún nímọ̀ míì tó tún ju ìmọ̀ ewé àti egbò lọ wọ́n lè sọ pé lọ mú ẹyin kíní kan báyìí mo kò fi sí kan báyìí torí pé àwọn ti àwọn ti mọ̀ ń pẹ́ dáadáa àwọn ti wọ́n ti practicalize ẹ̀ iṣẹ́ táwọn ń ṣe nìyẹn kí wọ́n jẹ́wé kí wọ́n jẹ́gbò kí wọ́n lò mọ́ra wọn kódà àwọn oníṣègùn kan tó ti pàtẹ́ kẹta yóò di òní ni ewé àti egbò gbogbo ẹ̀ tá à ń sọ yìí náà àwọn ó tún pọ̀ pọ̀ wọ́n sọ di kíní oògùn oníkóró tablet táwọn yóò máa lò àwọn tó ń sọ àwọn tó jẹ́ pé lómi náà wà wọ́n pọ̀ dáadáa dáadáa dáadáa tẹ́ pé iṣẹ́ ìṣègùn níṣẹ́ wọn ṣùgbọ́n ó ṣùgbọ́n ó lè rí ìkin lọ́wọ́ wọn ó sì lè rí kún lọ́pẹ̀lẹ̀ láíláí mo lè lọ́pẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní adáhunṣe adáhunṣe wá lè tó pọ̀ jù ní ìsìn tí gbogbo èèyàn rí láyé ní ìsìn adáhunṣe ló pọ̀ jù ìtọ́ ń pè ládáhunṣe rè ní tó simple ni ok ẹ̀ẹ́. Eh, èèyàn kan sọ nǹkan kan ṣẹlẹ̀ níbí ní ìsìn báyìí ah awárí bóyá bíi awárí bóyá oníṣègùn awárí ẹnìkan tó jẹ́ pé tó jáde àìsí bíi tiẹ̀ tó kàn mọ́ pa kíní ẹ̀ tán ṣe kíní ẹ̀ lójú tiẹ̀ náà ó kàn sáré po kíní pọ̀ pòrò pọ̀ bí abíkádọ́ pọ́ mọ́ dákú wọ́n dá níyà ẹ mú iyọ̀ ẹ sọ mọ́ kíní kan ẹ sọ kíní kan wọ́n sáré do gbogbo ẹ̀ pọ̀ mọ́ fọ́ ọmọ ọmọ ń bì ọmọ ń jí ní tó pọ̀ oníṣègùn ti ṣe lójú ẹ̀rí tàbí babaláwo ti ṣe lójú ẹ̀rí. oníṣègùn ti ṣe lójú ẹ̀rí yes orí yóò ní dàrú oníṣègùn ti ṣe kinní yẹn lójú ẹ̀rì nítòsí òun dáadáa ń ṣe ń ti ẹnu adáhùn ṣe wá ló pọ̀ nísìn táyé pé wọ́n ti ṣe oògùn wọ́n ti ṣe kinní yẹn lójú wọn rí tó kọ̀ ọ́ pé ah ìkíní tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ wọ́n kò kò láti ṣe ni pé ah, ìjọ tí kinní ah, ìjọ tí kinní sọmọ ìyá alágbájá ah nǹkan báyìí la lò bóyá yóò sáré lọ wá kinní ìjọ yóò sáré papọ̀ yóò fẹ́ ni yìí sẹ́yìn pé ẹni tó panu kiri pọ̀ tó fẹ́ nìyẹn ẹni tí nǹkan ṣeun sẹ́yìn tí nǹkan tí nǹkan mìíràn tó jẹ́ nǹkan mí ọ̀tọ̀ àrọ̀ ọ̀tọ̀ tí èsè yìí tó ṣẹlẹ̀ nísìn tẹ́kọ̀ wára parọ́ pé jù ló sọmọ eléyìí tí wọ́n kọ́ sọmọ mi wọ́n ni ah bàbá alágbájá ló pa kíní kan pọ̀ àbí alágbájá ló pa kíní kan pọ̀ ọjọ́ kan lọ afọ́ ọmọ lára ẹ̀fíyá wọ́n sáré lọ́ba ìlú ìtọ́jú ṣẹlẹ̀ ń tó bá tún níbi kan rẹ̀ ṣe rí ah níjọ́ kan ó ṣẹlẹ̀ sẹ́ni báyìí wọ́n mú kíní kan láǹgbà wọ́n dà wọ́n kíní kan wọ́n dà kọ́ mọ́ kíní kan oníṣẹ́ sọ̀rọ̀ ẹlẹ́gùn pọ̀ yóò fi gbé fẹ́yìn tára ìlú náà bá yá ṣẹ̀káyìn náà ti sọ wọ́n sẹ́ pé kí ni àwọn ẹ̀sọ́ náà dolóògùn pé ah, ẹni yìí ah ogun ológbò alẹ jẹta la àmọ yàrá ológbò alẹ. kò sì kọsẹ́ mi kankan. kò kọsẹ́ mi kankan irú wọn ló pọ̀ ó ní dáàmú ẹni dáàmú kò kọsẹ́ lọ́wọ́ ẹni kankan. ó gbogbo káàkiri ni tí tára yá tí bá a ṣe tí ọmọ onígbóná mú ewé ọ̀sán wẹ́rẹ́ á dààmú ó yẹ fún òun ló nǹkan tó ajé ajé owó ẹyọ owó ẹyọ owó ẹyọ tí wọ́n tọmọdé inú òkun tọmọdé létí òkun yẹn wọ́n wá lè lọ rà lọ́jà kò wọn àkú wọn àlọ funfun wọn wá dànù ẹ̀ láti ọtẹntikéètì iṣẹ́ tó ń ṣe kẹ́rẹ́ àwọn ah, gidi ni ká ah, ẹwà ó lè ah, wọ ní à wọ́n sì lè máa tẹ́lẹ̀ kò sí rí nǹkan kan abraham ṣe ni wọ́n àwọn olópọ̀ jù nínú oníṣẹ̀ṣe ní ìsìn kò sókọ tí èlò jẹ́ ó lè mọ jábù gàfárì ó lè mọ jábù jẹ̀lílì ó sì lè mọ jókòó christian ó kọ́ lára àwọn kìrìsìtẹ́nì náà táyé padà ṣe ni wọ́n wọ́n ti ṣe kíní yẹn lójú wọn rí làwọn náà fi di ọ̀gá ń bẹ̀ náà fi ń ṣe tó wá lọ tó wá gbé tí wọn ò mọ̀ fún wọn gan wọn wà nílẹ̀ àwọn ọmọ ń pẹ̀ wọn ò pé ah ooo wọn wá wọn sọ fún wọn pé nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe wọn ká ah, ta ni odò ta láti rírú kíníṣe o wọn á lọ bó ṣègùn kan pé à ah, nǹkan báyìí mọ ṣẹlẹ̀ <laughs> ẹjọ́ tó yọ lọ jọdún náà ìyẹn sùn sáré kọ́ wọn adáhùn ṣe ni wọn àwọn náà dológun ni táwọn ah ológun ni ah irọ́ ni ẹ eh, ó tún mú mọ́ ni o ẹ eh, tòótọ́ ni ah wọ́n mọ kéwù ah but ṣùgbọ́n ológun gidi ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn adáhùn ṣe ni wọn wọn ò kẹ́kọ̀ọ́ níbi kankan wọ́n ń jí wọ́n jí lọ́dún eléyìí wọ́n jí dọ́dọ̀ lè ah mọ̀mọ́ ẹ ah ìyá ọ̀sùn ó ṣe kíní kan jọ kan ó sáré jẹ ó sáré gbéwé ewé ó sáré gbéwé pín ó gbọ́mọ ewé kíní kan ó sáré fún ó gbéwé kòkòrò ó sáré fún ara ọmọ ń balẹ̀ àwọn ló pọ̀ jù nísìn tó ń bàṣẹ̀ sí jẹ́ ìdí tí mo fi mú ọ̀rọ̀ yìí wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n máwọn èèyàn ní pé abá kíní kan lọ́wọ́ rẹ̀ ẹ àwa bọ́sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ abá kíní kan nìkan ẹ̀ wọ́n sọ pé ẹ àáfà kíní kan kìnìkan ni but táwọn fẹ́ dárúkọ ẹ̀ orúkọ ẹ̀ táwọn dárúkọ ẹ̀ wọ́n pè ní babaláwo ni but nígbà tẹ́ bá gbórúkọ ẹ̀ ẹ̀ rí ìpokọ mùsùlùmí ni babaláwo wọ́n fi pè wọ́n ní babaláwo ni òkìní ẹ̀ tẹ̀ bá wọn níròyìn jẹ́ pọ̀ babaláwo amú babaláwo kíní kankan kan táwọn ní kí wọ́n dákọ̀ babaláwo yóò di Abdul Gafari Abdul Jalili babaláwo yóò mọ̀ jẹ́ Jamiu yàrá òkè à sí babaláwo ni bẹ́ẹ̀ adáhùn ṣe lọ́pọ̀lọpọ̀ wọn wọn ò kọ́sẹ́ mi kankan wọn ò ní mọ̀ nǹkan pa afá babaláwo gbọ́dọ̀ ní mọ̀ nípa afá babaláwo ó kì í fa yóò ní kin yóò lọ́pẹ̀lẹ̀ wọn ò lè kí kankan agídíwọ̀ndé wọn gòwò ẹ̀bọ̀n àìsàn ìbẹ́pẹ ìtaní ká sọ nìyẹn kí n tí mo sọ yóò máa ń dáàrí yẹn jìyàn lọ́pọ̀lọpọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ pípẹ́ à gbogbo pátá orúkọ babaláwo yẹn ni wọ́n fi máa ń pe gbogbo wọn bẹ́ẹ̀ kí n ṣe gbogbo babaláwo ọ̀rọ̀ mi ò lópin